إن الحمد لله نحمده ونستغفره ونستعينه ونستهديه الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ذات الصلاة وبعد رأيت جفون نبوة محمد صلى الله عليه وآله وسلم lọ́wọ́ tí ó tó ní káwọn ọ̀rọ̀ jókòó láti mọ̀ tẹ̀síwájú lórí àlàyé síra àlẹ́hàmìdá tó ṣe áká àdéṣelé sí àmọ̀gbéyàwó òun náà ni àdéṣe Abu Huraira tó lọ bá dẹ́dà sí wáyé ní sí àfáwà Abdurrahman bin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 وفي الحفاظ الخمس الجبار الحذر الذي لا شيء فيه جماع الدابة البهيم روي الحديث تقدمت ترجمة أبي هريرة رضي الله عنه في الحديث الثاني موضوع الحديث بيان ما يجب في الركاب غريب الحديث العجماء البهيمة سميت به لأنها لا تتكلم جبار هدر لا ضمان فيه والمعنى جناية البهيمة هدر غير مضمون لا طلب فيه ولا قوت ولا دية البئر القليل المعدن منبت الجواهر من ذهب وغيره والمعنى أن التلف بالمعدن والبئر وذلك بسقوط آدي فيهما أو يارهما عليه هدر غير مضمون الركاز بكسر راء وهو المركوز في الأرض والمراد به دفن الجاهلية دفن الجاهلية من الأموال الخمس جزء من خمسة أجزاء هذا أقول لهم tọrọ ìkẹ́kẹ́ fún arẹ́bùwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bá tí ó tó fún wa nígbà láàyè láti mọ̀ kà nínú tíra alẹ́mdàbìlàkàm ilé tí a wọlé pẹ̀lú hadith afáwa abu hurairata radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال العجماه جباه والبئر جبار والمعد جبار وفي الركاز الخمس النبي صلى الله عليه وسلم نبني العجماه جبار àwọn nǹkan tí àwọn ẹranko tí wọ́n lè sọ̀rọ̀ àwọn bàáhímù àwọn ipa yàtọ̀ láàrin ipa àti ipa o àwọn ipa tí wọ́n bá ṣe fún yàn tàbí ìjàmbá tó bá sọ ọ wáyé sọ sàkání àwọn èèyàn ṣùgbọ́n kò sí dọ̀mọ́nù bẹ́ẹ̀ hadaru yàní hadaru pé ewúrẹ́ bá fi ọ léṣe tó bá kàn ọ́ tó bá bọ́ sálìtì àmọ́ ọlọ́nìyẹ́ o ìtumọ̀ alájàmọ́ hó jùbáàrù bí màálù bá kàn ọ́ màálù ti lọ jẹ́jẹ́ rẹ̀ ó lọ dó síwájú rẹ̀ òun bẹ́rí ó kàn yí ìṣẹ́ níwọ̀nyọ kan péré báyìí ó fi fún ẹ ní crepin àbí káfà lẹ́ ń pè é màálù gbé ọ̀nà lẹ̀ jùbá okú okú fún fámìlì ẹ̀ okú you die you die for yourself you die you wait for your family so kò sí dọ̀mọ́nù kò sówó díyà kò sẹ́sàn kò sí kọ́wàtì kò sí blood money kankan tí wọ́n san ò sí ìtumọ̀ àlàájá máa ń jùbà ìtumọ̀ rẹ̀ ní ẹgbẹ́ àwọn ẹranko tí wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n ní làákàyè tí wọ́n bá hàn ọ́ lè mọ̀ yọ̀ọ̀yọ̀ òyòrò kò sí ìtanràn kankan tí wọ́n san fún ọ ó tún á tẹ̀síwájú sallallahu alayhi wa sallam ó ní wàlì bí irú jùbà ẹnìkan agbésẹ́ fún a ní kó bá agbẹ́ kànga níbi tí wọ́n ń gbẹ́ kànga lọ kànga bá wó pa kànga wá ya ó ya nínú ilẹ̀ ẹlẹ̀ ó wó lùmọ́lẹ̀ lọ́sọ́lọ́sọ́lọ́wọ́lá fíà ó kú síbẹ̀ jùbà kò ní dọ̀mọ́nù kò sí díà kò sí nǹkan kan torí pé eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ kárìjù tọ́ọ̀kọ̀ eléyìí kò sí àfọwọ́fà ọmọnìyàn kankan bẹ̀ wàlìmáàdì jùbáàrì tẹ́ ẹ bá lọ sí Ìbàdàn láti Iléṣà ẹ bá ti rìn kọjá rí ábí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ìṣẹ́jú mẹ́wàá àtààbọ̀ díẹ̀ báyìí ẹ ra àwọn tí ń wa kùsà níbi owó òsì báyìí tẹ bá kọjú sí Ìbàdàn tẹ bá ń bọ̀ láti Ifẹ̀ tẹ kọjú sí iléeṣẹ́ àwọn ọbẹ̀ lọ́wọ́ tó wọ́n ní wọ́n ń wa kùsà ẹ bá débẹ̀ níbi six thirty rọ̀lẹ́ ibẹ̀ náà ti wà láti aago márùn-ún ìdájí tó ti wa kùsà ẹ mọ̀ rí wọn tí wọ́n ó ti bu tata kí náà wá wọ́n ní wọ́n wá gold wọ́n lè ti ṣe ọjọ́ mẹ́fà kan tó rí bóyá ká sọ wípé 0.5 gram of gold ní wàhálà tí wọ́n ń ṣe wọ́n ó ta mọ̀ wakùsà wọ́n ó mọ̀ wakùsà ibi tán ti ń wa yẹ̀pẹ̀ yẹn tó bá sígun tó síbò wọ́n mọ́lẹ̀ ṣùgbà kò sí tọ̀nà lórí ẹ̀ nínú ṣẹ̀ríà nígbàtà alábẹ́kúta àdúgbò kan àwọn ń pè ní láǹtòrò Abíọ́láwì àwọn èèyàn máa ń kó yẹ̀pẹ̀ ń bẹ̀ àwọn èèyàn tó lẹ́bù ilé ilẹ̀ tó fi máa ń lẹ́bù ilé yẹn yẹ̀pẹ̀ ń pa yẹn wọ́n máa ń kó ń bẹ̀ wọ́n ti wá họ họ họ yẹ̀pẹ̀ yẹn wọ́n ti họ kan gun wọ́n ń họ wọ́n họ ní dèédé ibi tí típà lè wọ̀ tó sáì típà wá gbégi wọ̀ áà. Ah, ọjọ́ tí mò ń sọ rẹ̀ ọjọ́ burúkú lọ́jọ́ náà ọlọ́mọ fásitì ń fẹ́ láàbí sípà wá gbèjì wọ ibi tí wọ́n họ àwọn họ wọ́n họ wọ́n àwọn tí ń họ òkú òun sípà o torí pé wọ́n ti họ tán láti lẹ̀ wọ́n ti wá ń họ tán họ àfà èyí tí ń bẹ lókè ó kàn bù ni ó kù báyìí ó wó pa wọn sínú sípà ní gbogbo àmì lóde náà kú síbẹ̀ àwa ni máa dín ní Dubai nítorí náà bí nǹkan nìyẹn wọ́n kú kò sí dọ̀mọ́nù kankan lórí ẹ̀ kò sí pé ẹnì kankan ni ó sàn sanra kan sí nǹkan tó jọ wàfi ríkáàzì alkhumsu wàfi ríkáàzì alkhumsu ríkáàzì tá a sàlàyé nígbà tá a sọ̀rọ̀ zakat tá a sọ pé míndísìn jahiliya aṣọ àkàmù ríkáàzì ànábi sọlá sọlá ànábi ní wàfi ríkáàzì khumsu tó o bá ti rí ríkáàzì ó dá sí márùn ìdá kan nínú ẹ̀ yóò lọ sí fẹ́sìn mọ́ọ̀lì ìdá mẹ́rin tó kù ni wá dìde ẹ̀ ń bá ti rí olóyún. hadith eléyìí tí ó tẹ̀lé wọn náà hadith àbá àbúrò rẹ̀ rà bákan náà. النبي صلى الله عليه وآله وسلم اللي بعث رسول الله صلى الله عليه وسلم عمر رضي الله عنه على الصدقة فقيل منع ابن عباس منع ابن جميل وخالد بن الوليد والعباس عم الرسول صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ما ينقم ابن الجميل إلا أن كان فقيرا فأغناه الله وأما خالد فإنكم تظلمون خالدا فقد احتبس أذراعه وعتاده في سبيل الله وأما العباس فهي علي ومثلها ثم قال يا عمر عما شعرت عنا عما الرجل سنوى أبيه anabiwa محمد صلى الله عليه وسلم wọn gbé àfa wa umar ọlọpọtọ bìbí pé kọ lọ gba zakawa ìgbà tí anabi wa ní kọ lọ gba zakawa àwọn èèyàn èèyàn mẹ́ta kan wà tí wọn fún umar ní zaka wọn fún umar ní zaka ah, àfọ ní zaka ẹni àkọ́kọ́. tó kọ̀ tí ó fún Umar nzaka ibn Jamil àwọn àfa onímọ̀ sírọ̀ àwọn àfa onímọ̀ tẹ́rjámọ̀ wọ́n ní ibn Jamil wọ́n ní kúniyàtúwú ismuhu kúniyàtúwú ismuhu kúniyà rẹ̀ náà ló kọ́ rẹ̀ àmú kọ́ rẹ̀ ibn Jamil náà kúniyà náà ló kọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń ròyìn pé kúníyà àbúkìní kan àbúkìní kan àbúkìní kan rárá o ibnu kìní kan náà kúníyà ni lọ ka alifia mọ́ mọ́lìkì ó ti yé orí bẹ́ẹ̀ ó ti yé kúlù ismi masbukun bil ab awilibu musamman alkúníyà kúníyà ni jẹ́ ibnu lamid hàn kúníyàn Ibn Qayyim al-Jawziyya kúníyàn Ibn Abdul Barr kúníyàn ó ti yé Ibn Muhammad kúníyàn ẹgẹ́ bẹ́ẹ̀ náà ni Abu Muhammad Abu Abdullah Abu Ja'far Abu Asim wa Abu Majarrah Ibn Jamil àwọn afáàní kúníyàtúhù ismuhu nínú nke tí òun fún mọ́rùn ní zaka lọ́jọ́ náà nínú O ó nìkan kọ́ ẹnì kejì tí mọ́rùn tó Abbas Abbas ó jẹ́ amú Rasuli o ó jẹ́ ọ̀nkọ́ ànábi sallallahu alaihi torí pé alẹ́ Abbas àti abdullahi tó jẹ́ bàbá ànábì sọ̀làsọ́lá Abdul Muttalib ló bí àwọn méjèèjì Abdul Muttalib òun ló bí Al-Abbas òun ló bí Abdullahi Abdullahi bí Muhammad Al-Abbas òun gba Islam mùsùlùmí ni àmọ́ ànábì sọ̀làsọ́lá ni torí pé àwọn àbá onímọ̀ sírọ̀ wọ́n ní ámù mẹ́rin ní ànábì méjì bẹ̀rẹ̀ méjì kú sínú kúrú méjì tó kú sínú kúrú àbúkọ́ ní inú kúrú kú sí àti àbúlà àti yòókù ah, náà méjì tó gba islam alaba àti tani hamza afa hamza bun abdul muttalib afa hamza amu anabi afa alaba amu anabi sallallahu alaihi wasallam àwọn méjì tán gba islam yẹn àwọn méjì tí wọn gba islam Abu gba islam Abu Lahab ìgbà Islam pẹ̀lú wípé ó lò ju seventy five years lọ́láyé mọ́ sahara ìkọkùnrin wà ó wà ní usrati nàbí sallallahu alaihi wasallam fámílì ànábì sùnú ṣùgbọ́n ìjẹ́ fámílì ànábì láàyè ní ìlú náà kò láàbò nínú náà ìjẹ́ ó jẹ́ rẹ̀ bí ànábì kò lápò ní ìyá inú ná nasalullah salamata wàlá àfíà ànábì sọ́lá sọ́lá wọn sọ wípé à mà yẹ́ǹkì mu ìdùjẹ̀mílì ìlà àǹká ní fàkìrà kò sí nǹkan míì ànábì fún ìdùjẹ̀mílì lọ́sọ̀ wọ́n ní ìdùjẹ̀mílì náà àwọn mọ̀nàbí kìlówà sí ibi dáyà ó wá fa ìsìlámù ṣùgbọ́n bóyá fìlímọ́sà àwọn èèyàn máa ń fi pé kò ní ìkankan lọ́wọ́ nínú mọ́sà ànábì sọ́lásọ́lá ànábì wa fún ní ẹ̀sìsì pé ìdòjẹ̀mí fìlímọ́sà àwọn èèyàn máa ń ròyìn pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ náà fi jẹ́ pé yọ̀ pé ẹni tẹ́ ń wò yẹn ọkàn fẹ́ ẹ̀sìn ìlú kò sí ìkankan lọ́wọ́ rẹ̀ anabi ni máa ń yẹ tí mo ibnu Jalil hàn ìlà ànká na fàkìrà anabi fún ní údúrú pé in tí ò jẹ́ ó yọ zaka ni pé kò lówó fagbọ́n ṣùgbọ́n àwa mọ̀ ní pé náà ó ti chọ́pọ̀ ọlọ́run ti tẹ́ ní ìjẹ̀lú ìbáyìí so kó mọ̀ mọ̀ lẹ̀ kó ṣe kí ni o kó ṣe ìdáàrú ṣùkú kó sàfihàn ọpẹ́ fún ọlọ́run ọba fúnánà tálá kó má sì sáhun torí pé tó bá ṣe bẹ́ẹ̀ àálà ìdí ẹ̀ torí pé tó bá ní ẹ̀tọ́ ni kó yọ zàká nínú ṣẹ̀ríà Islam wàá mọ Khalid ẹ̀rí Khalid bin Walid fa innakum tazlimuna Khalida ànábì ní à bí ìgbà tẹ bá ń bo Khalid ọmọ Walid ẹ̀ ń zàbùtì rẹ̀ ní o torí pé wọ̀kánà mujahidan nínú àwọn sójà islam ló wà nínú àwọn àmì islam òní Khalid ní Walid wa wàkọ̀dì sábàtà àdìrọ́hàhù wà àtàdáhù fi sabilillah gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀rù wípé bóyá kó mọ̀ yọ zàkálù rẹ̀ òun náà ni àwọn dírìrù àwọn aṣọ ogun olówó iyebíye àwọn ẹṣin olówó iyebíye àwọn nǹkan wọ̀nyí sì ní zaka ọ̀wọ́ torí pé kí ni mahbusun fil jihad ó wà tàǹbà ìpẹ́tọ̀ anytime tí jihad bá ti dé àfà bó ti ẹ sí five hundred mo ní ní láì ojogun ya gbogbo àwọn nǹkan wọ̀nyí zaka ọ̀wọ́ ó ti yé òun ní ìbámu sí hadith àkàní halkọ̀ tí ó

ìwọ umar ìwọ umar amma sha'arta anna amma rajuli sinwa abi ṣé wọ ò mọ̀ wípé ọ ń kú èèyàn ó wà ní ipò bàbá èèyàn náà ni ọ ń kú èèyàn bíi bàbá èèyàn irọ́ ipò tí bàbá èèyàn wà òun náà ni ó ń kú èèyàn so tí mo bá sọ wípé zaka tó yẹ kí Alábàásì yọ pé èmi ànábì sọ̀làsọ́lá mo gbé ọrùn mi ló wà sí màá yọ màá sì yọ nílọ́po ní ìsí ìjà yorùbá torí pé àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó yẹ pé a lè fi ṣe tàùsílù rọ́ṣìn a lè fi kọ̀lẹ́ẹ̀tì okùn ẹbí ká fi sún okùn ẹbí ká fi sún pọ̀ nínú àwọn nǹkan tá a sì mọ̀ wípé ànábì sọ̀làsọ́lá ó sáábà òun náà ní pé ànábì máa ń so okùn ẹbí pọ̀ ní gbogbo uslub tí ànábì wa Muhammad sọlọsọlá tó bá fi ní orí ọ̀fẹ́ láti sokùn ẹbí pọ̀ láti dúró yìí àáfàá wa á yàn máa rò tọ́lì bàtí ànábì sọlọsọlá rí pé tán rí wípé bùkátà ámù wọn tí wọ́n jẹ́ bàbá Àlì ó ti àbúkọ́lì pé bùkátà yẹn pọ̀ ẹbí pọ̀ ànábì sọ̀làsọ́lá ànábì wa ní pẹ̀tọ̀ ẹ mú àlì wá ẹ jẹ́ kí àlì mọ gbé lọ́dọ̀ mi tó bá wà lọ́dọ̀ mi tó gbé lọ́dọ̀ mi yóò kà pàpà ná papọ̀ tó yẹ kẹ́ ẹ mọ̀ ná lórí ẹ̀ dẹ́n yóò wà sáà ná papọ̀ lórí àwọn tó kù náà àwọn ẹbí tí ẹ̀ ń ṣe kíá torí pé ìtànàbì sọ̀làsọ́lá ń ṣe fún ẹ àwọn náà ti ṣe fànàbì lánàá àwọn náà ti gba ànábì sọ ìgbà tánàbì náà ti wá di ẹni ara tiẹ̀ náà òun náà wá wò pé àwọn ah, ìṣèbá wọn oya ẹ̀yin náà ẹ mú ọmọ kan wá ń bẹ̀rẹ̀ náà fún náà wàá mọ gbé ní ọ̀dọ̀ mi ó sì gbé lọ́dọ̀ ànábi títí fá tánàbí sọlá sọlá ti fẹ́ ọmọ rẹ̀ fáfímọ̀ lọ́bí ọ̀la ányá ìfẹ́ fún àlè kì í ṣe áàlì gangan ni ẹni àkọ́kọ́ Abubakar ti lọ fún Fatima fún òfẹ́fẹ́ ànábì ògbà Umar náà tún lọ fún òfẹ́ Fatima ànábì ògbà ànábì ni ó sì kéré ẹsìn náà ti sílẹ̀ òfin ìdàgbà ìgbà tó wá pé fifteen years wà náà twenty five years ìjọ fẹ́ Fatima ànábì ló fi ọmọ rẹ̀ Fatima ló fi fún Ali ó túmọ̀ sí pé Ali àti Fatima ọdún mélòó ló ti lọ lọ ọdún mẹ́wàá gbáko ó ti yé ló fi jẹ́ pé ẹ̀wọ́n jù ní pé mo ní fún yàtí o ó jọra wọn o ló fi jẹ́ pé ìgbà míì kó o fẹ́ kí á gùrùpù rẹ ìyá ni ó fi jẹ́ ọ́. kó o fẹ́ píà gùrùpù rẹ̀ ń gbà míì ìyá ló fi jọ torí pé wọ́n ní tí àgbàlagbà bá rí lórí àga tó jókòó sí àbúrí ẹni tọmọdé bá gorí igi ìrókò lórí àtò bá gorí gọ́gù tó gorí AI o lè rí tágbàlagbà rí lórí ẹni ẹ̀ ṣàkíyèsí wípé ìjọ tí ànábì sọ̀làsọ́là tó kọ́ Àlì ní Abu Turab ṣe é mọ̀ pé nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin Àlì àti Fátímọ̀ ìjọ náà ní ilé Àlì ọ̀gá Fátímọ̀ fa ó ṣe tó bí ọkọ rẹ̀ nínú ó sì ẹ̀ sí àǹfààní kí gáàpù tó pọ̀ kó wà láàrin ọkọ àti àwọn nù torí pé yóò ti mature maturity rẹ̀ ó ti right yóò ti ní sahamuru ìtẹ̀mọ́ra tó lágbára kò wá ní ìmọ̀ react tó bìnrin náà bá ti react ìmọ̀ kó dákẹ́ tàbí kó jáde lọ fúta olùlọmọ tàbí kó lọ sọ́dọ̀ àwọn àfikọ́ àbáwọn jùmọ̀ láà tó bá bá wọn ṣeré ṣe àbóṣùn sí mọ́ra sí after two hours gọ́dọ̀bù yẹn yóò ti wà mùsà khan ìbínú yóò ti fi yín o yóò ti lọ rẹ̀ provided tó bá fẹ́ àgbàlagbà ìyẹn ọmọbìnrin bọ̀ tó bá fẹ́ ìgbìmọ̀ tíá group ìwọ twenty two ọkọ̀ rẹ̀ lè twenty three àmì à yóò fi à ah, kí ló fi jù nínú ọgán ebi ọdún kàtàbọ̀ ni ọwọ́ afọ̀bẹ́rẹ́ fi ọ̀bẹ́rẹ́ ọdún kàkà àwọn ẹ̀kọ́ ògbé dúró mbẹ́ tọkọ̀rẹ́ fi di ọlọ́run ó náà sùúrù tiẹ̀ náà tó nǹkan ó ti di gbò gbà gbà gbò kátó kátó bọ̀ àbá ẹnu ti wú ètò ẹlẹ́yà ti yọ sọ̀tì lọ́wọ́ ìfẹ́ ọkọ mo wo fídíò kan lọ́jọ́ mẹ́ta yìí ẹlẹ́yà ọkọ rẹ̀ sì ń gba ní ìṣẹ́jú mẹ́rin márùn-ún lẹ́nu ara mi kọ́ mo wá wòye pé àròjò ìlà asiri káàna adínà sábàbá ẹ ti rọ́kọ sí odp scarf ó jeans ó wọ jacket ẹ́n àwẹ́ ẹ̀kọ́ ó sì gbọmọdá ní ó sì fún ẹlẹ́yà ní tọ́pùnọ́pù àfá bí mẹ́rin sí márùn-ún ni ó tó ń gbá tó ń gidi ẹlẹ́yà kò gbọ́wọ́ kò fẹ́ mọ́ta bí wípé ẹlẹ́yà yìí dán sí ọkọ fẹ́ ni torí pé kò sí tàlázùmù nínú ìmúra ọkọ àti ìmúra ìyàwó ṣé ẹni tó ń gbá ìyàwó rẹ̀ ń ṣe pé ṣé ẹni ẹjọ́ tọ́júbù nínú mi ẹ dáhùn ẹgbẹ́ ìwé náà lẹ́ni lórí sákọ̀ọ̀tì àwọn èèyàn bẹ́ẹ̀ rí ẹni bó ṣe yìí tẹ̀ tó ń gbá obìnrin ẹnìkan tó wá wá sáà ní àmì méjèèjì àfọ́ ọ̀hàn lè mọ̀ ni ó gbẹ́ni ẹjọ́ tó ń tún ní pé àfáà tẹ́ ẹ bá ti sí àwọn ohun tí a gùn òkú yí àwọn ìṣó olú ẹ̀kú tẹ́ mú mara nínú ìgbà tí a sì bá mọ́ ònìyàn torí pé àwọn tí wọ́n lè manage stupidity yìí bẹ́ẹ̀lẹ̀ ẹ̀ ní lọ fẹ́ wọn tọ́ máa ní kẹ́ fẹ́ wọn ẹ̀ ní à àwọn ẹ̀ ti ìfẹ́ tí wọ́n lè ṣe tiktok pé àwọn ẹ̀ ò lè ṣe tiktok ẹni tá a bá wí fún inú yín tó bá gbọ́ yóò jẹ ẹni tó bá sì ṣe pàpà ńlá jù náà yóò jẹ ìyá rẹ̀ so àwọn olóyìnbó ní it takes two for tango so méjèèjì náà ló jọra wọn lọ́sọ̀lá sàlámù aláàfíà so ká mọ́ lọ jìnnà so àǹfààní ń bẹ nínú kí ọkọ ojú ìyàwó lọ àwọn ọkọ tí wọ́n jẹ́ peer group àwọn ìyàwó wọn tí wọ́n sì ṣubú dànù sẹ́ẹ̀tì wọn ti lọ sẹ́ẹ̀tì àwọn yẹn ti lọ àwọn ti fún yìí ààyọ ó lè jẹ́ sàhámùlù kéré ẹ̀wọ̀n obìnrin náà ìbàjẹ́ náà ń bẹ lára sí náà so àwọn ọkọ tí wọ́n ju bí ọdún méje ọdún kan àbọ̀tán bìbí lọ wọ́n lè manage stupidity ten gbébọ̀ láti lè dáàdì yín wọ́n lè manage ẹ̀ ìṣàlà pé ìdínú yín ló pa mẹ́tì rẹ̀ torítorí náà àǹfààní ń bẹ nínú kí torí pé àgbàlagbà ni ó lè manage àti àtọ̀nà ìpèrè inú amúrùmùjára ó ti yé kọ́lọ̀ bàbí kọ́lákòjọ fún fáṣepọ̀ ń bẹ dáadáa a anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi jẹni tí máa káfá àtàn ẹnìkan péré lànàbì sọlọsọlá kò rí ìsànù rẹ káfá mọ́n abubakar kò sẹ́nì kankan tí ó ṣe dáadáa sí ànábì láyé kẹ́ni ẹ tó kú ànábì rí pé òun dá ìsànù ìfarafẹ́ ni ilá abubakar àbúbákì nìkan lànà bí ò rí ìsáàlù tó ṣe fún dápadà anábì sọ́lọ̀sọ́lá anábì ní ọlọ́run nìkan ni ó bá wa san àbúbákì ní ẹ̀san gbogbo dáadáa tó ṣe títà káríwá yàtọ̀ kábùbákì kò sẹ́nì kankan tó ṣe dáadáa tó nírègùn dáadáa léwa lórí àti ká san fún ká tó kú tàbí kò ń gọ́gbọ̀n tó jáde ayé ìlà àbúbákì nìkan láàrin sọ́kù ó ní mọ́ nà fáà ní mọ́ọ̀lù ahádé mọ́ nà fáà ní mọ́ọ̀lù abibakir owó ẹnìkan kan ò ṣe mí láǹfààní láyé bí owó abubakar ti ṣe mí láǹfààní ànábì mọ́ wọnú owó abubakar yóò jáde yóò wọ ọbẹ̀ yóò jáde a máa mú owó abubakar láì gbàgbà bìsíbì náà tí ẹ̀ sì ní rí ìkáàdì ẹ̀ ní rí lójú rẹ̀ páàkà àbùkù ọ̀tọ́ mọ́ so anabi sọ̀làsọ́lá inú quality anabi sọ̀làsọ́lá ni pé anabi máa ń ká fá ìsàn tó ní àwọn ìsàn tí bàbá ali kan ṣe fún anabi nígbà táwọn ibi wà kékeré anabi náà ní ẹ̀mẹ́lẹ̀ náà wà ìgbà táwọn ibi ń bẹ lọ́dọ̀ tí wọ́n wọ́n fẹ́ ọmọ fún anabi o sọlọ́lọ́ wà ní àná àbí wọ́n fún anabi lọ́wọ́ wọ́n fún lọ́mọ o anabi lọ fẹ́ àwọn oúnjẹ láti ta ó fẹ́ wọlé ṣùgbọ́n gbà tí Ali tó tó ọkọ ní ànábì ló tún fún ní ọkọ tẹ́mọ̀ pé ziyada ni ziyada tó bukafa àti ihsan ànábì gbàtọ́ wọ́n bá ànábì tọ́ wáhùn wà abẹ́kọ́ ànábì fún ní ọmọ rẹ̀ láti fẹ́ àwọn òfún ànábì ní ìyàwó two wà sọ́ọ̀lálá so anábì ṣe ziyada tó mùkáfà àti àdìsá nínú àwọn makarimul akhlaq tí àwọn àfa àfọ wípé anábì wa muhammad sallasala ọlọ́run ọba àlekọ́lá ó fi jí nǹkan rẹ̀ so silatul arham kápá ọkùnrin ẹbí pọ̀ nínú kan sí anábì wa muhammad sallasala tí wọ́n kà lẹ́kàn mi kọ́kọ́ léyà tí wọ́n sì pàtàkì rẹ̀ púpọ̀ òní pẹ̀lú ìgbọ́n náà bá sánà dálá tó bá di jírísà tó ń bọ̀ a mọ̀ tẹ̀síwájú lórí hadith afa abdullahi bin zayd ọmọ afi tọ́lọ́wọ́ bá nípọ́lá tó bá rẹ̀ lókè a lẹ́sìn ìgbà tí lọ́wọ́ dán ń bọ̀ afọkùtà àgùzàkà abẹ́ẹ̀kọ́ alọ́kà síyàmù ìyáàmù yẹn la wá wà títítítítítítítítítí bàtà parí ẹ̀ àwa ṣẹ̀ṣẹ̀ wá padà sí ẹ̀sùlákà ṣùgbọ́n tá a bá wo lìsánù hàn á rí i pé Ramadan ti dojúkọ wá báyìí àwa náà ti dojúkọ Ramadan abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́lọ̀ tó jẹ́ tó jẹ́ kí Ramadan kó bá aláyé gbogbo àrísìkì tá a fi gba àwẹ̀ lọ́nà bá lè tọ́lá kó bá bí abùkátà wa kó sì kó àsìkò níbẹ̀ Allahumma balighna Ramadan warzuqna qiyama layaliha wa qiyama ayamiha rahmatu ya rahman rahimin ọlọ́run bá nìkọ́lá tí ó ṣe ní ìrọ̀ a nítorí wípé Ramadan ń bọ̀ ká mọ̀ ká kitabul hajj àwọn ọmọ bá sílísílà bá ṣe ń ka síra yìí lọ torí pé àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la tẹ́nìkan ò mọ̀ àwọn kan lè dìde wallahu bí màálì ọlọ́run mọ̀ wọn wọ́n lè dìde ní ìsìnkan ní àwọn fẹ́ ṣe nọ́ọ̀sù gbogbo dárùsù yìí tí wọ́n transcribe ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ìsọ̀dùtìrà àwa lè mọ́sí láyé ní wọ́n ń gbà náà tó bá sì wọ́ ọlọ́run ọlọ́run ní káwà láyé gbà náà tí wọ́n ṣe nọ́ọ̀sù rẹ̀ ẹgbẹ́ bó jẹ́ pé ikọ̀ àwọn èèyàn kan náà àwọn mùsùlùmí tí wọ́n dára aláníyàn dáadáa ni wọ́n ń ṣiṣẹ́ lórí àwọn muhadara àti ṣéèkù sèmi lásìkò táwọn ṣe pé gbogbo sọ sí àṣéèkù sèmi wọ́n sọ di tíra fún yín nìkan tí wọ́n sọ di orí tíra mùjàládà àjìzá inú àwọn fàwa ìdí jámà láwọn àǹfààní tí ò sí fún rà tó gbọ́dọ̀ àdìrí pé ìgbà tí wọ́n ń ṣe nọ́ọ̀sù rẹ̀ o wọ́n rí wípé wọ́n padà dìkọ́ọ̀sì àwọn mòdú àtìkan nu síra yìí tí ó wàá dá àwọn láàmú tó fi wọ́n sínú wàhálà tẹ pé at the of the day tán bá padà wàá rí wọ́n wàá gba tító pẹ̀lú eléyìí wọ́n bá rí ẹgbẹ́ wọ́n jẹ́ pé nínú ọ̀dọ̀ àwọn àfà tí wọ́n mọ kọtíra wọ́n ṣe ìsáàbù rẹ̀ sínú mọ̀ fúdà àwọn tíra tí wọ́n kọ tí ò ẹ̀jísì mọ́ tí wọ́n rí mọ́ ẹ̀rì tíra mi fifteen volumes ní ibì kan nínú fifteen volumes yẹn mọ́ fún wọ́n rí lápèjúwe ilé tírímìtì àà tí láti tírímìtì láti tírímìtì náà àbí ilé àti dárò kòkòrò alìílán ìmọ̀ dárífòtò fifteen volumes ni mo ní sínú ilé ṣùgbọ́n mùjálàdé ẹlẹ́ẹ̀kọkànlá mọ̀ fúùd kò exist torí pé wọ́n rí tòkó wọn àárí bẹ́ẹ̀ náà pélé àmọ́ tètè rẹ̀ làwọn so àwọn ọmọ bá dárúkú wa lọ ó gba àwọn dùrúsù míì dárúkú bá dà sófì à ń sọ̀rọ̀ Ramadan àká lórí nígbà à ń sọ̀rọ̀ Ramadan àká ń ẹ mọ́ jù yà wá lẹ́nu so àmọ́ bá dárò fún wa lọ à ní sọ pé torí pé ramadan fún ọ̀sẹ̀ mẹ́ta pé káwọn àwọn ọmọ bá a ṣe ń bá a lọ yìí káwá fi kẹ́lé tán à ń lọ sínú hajj yẹn straight away ọ̀rọ̀ hajj láwọn kà sábà ti fẹ́ bẹ̀rẹ̀ ramadan á sábà ti parí ramadan á sì sínú á tún continue so ibi tọ́lọ̀ wọn bá àdìgbọ́lá bá ní tí a bá dé ní sí ramadan ló kù fún ọjọ́ mẹ́rin tàbí tí mọ́tòfà ó fi gba vacation olóògbé ọlọ́run tá a bá ti wá wọlé bá Ramadan a mọ̀ tẹ̀síwájú nípa ibi tí abábadé abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìmọ̀nìyí wọ̀fọ́dìyí wọ̀fọ́rọ̀nìyí gbogbo àwọn àlàyé tíra tí a ń ṣe ìfọ́lọ́wọ̀n bá nìkọ́lá tó ṣe ní kó fi sínú mìzánù ìsàmẹ́tẹ̀ nìkọ̀kan wa yẹ́mọ̀ láyé ń pa ọmọ ìwọ̀n àgbànú illa man ata Allaha biqalbin سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته